بالله من الشيطان الرجيم للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا وإذا حضر القسمة أولي القربى واليتامى والمساكين فارزقوهم فارزقوهم منه وقولوا لهم قولا محروفا وليخشى الذين لو تركوا من خلفهم ذرية بعاثا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا الله عز وجل 13 قيل òun náà ló ṣe ẹ̀sìn Islam ní ẹ̀sìn tí kò fi nǹkan kan kalẹ̀ aláìní dáfi òfin tí mùsùlùmí rẹ̀ ṣe látìgbà tí wọ́n bá ti bí mùsùlùmí títí ìgbà tí yóò fi bọ́ kò sí Islam tí kò kọ́ ní ẹ̀kọ́ nípa rẹ̀. pẹ̀lú bí akẹ́kọ̀ọ́ àlẹ́ mi ìrọ̀rùn sọ́dọ̀ tó ń lẹ́sà ayé ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ẹni tí òkú tó bá fi kalẹ̀ ẹni tí a máa ń pè ní ogún náà ni ọlọ́wọ́ bá fẹ́ ṣàlàyé fún wa nínú àyà yìí irú àwọn àyà báyìí náà ni yíma jí kí ọmọ bí Islam bí Islam ṣe jẹ́ ẹ̀sìn òdodo tó bí o ti mọ̀ pé á ah, Islam kò kí ń ṣe ẹ̀sìn tí àgbẹ̀ni sọ́nà wọ́n àwọn ènìyàn 会有的时候啊，两个好好加的。أنا بقول لك كثير عليه رحمة الله. فمن آياتي أفكاري للرجال نصيب مما ترك الوالدان والأقربون ممن قل منه أو كثر نصيبا مفروضا. سعيد بن جبير رحمه الله تعالى وقد تاله àwọn ni wọ́n sọ̀rọ̀ wípé àwọn ẹlẹ́bọn tí wọ́n ń bẹ síwájú kí Islam kú tó dé tí ẹnìkan bá kú yaj'aluna al-mala lirrijal al-kibar àwọn àgbà tó bá ọmọ àgbà ọkùnrin àwọn nìkan ni wọ́n máa kọ̀ǹtú gbogbo dúkìá àwọn ni wọ́n kò bí alákòjú yìí nìsín bàbá bí ọmọ kalẹ̀ bàbá yẹn ní owó onílé onílẹ́mọ́tò gbogbo nǹkan yẹn àwọn ọmọ tó bá ń jẹ́ àgbà àwọn nìkan ni àwọn ni wọ́n pèsè lè lára tí wọ́n ṣe ni pé. لا يرثون النساء ولا الأطفال شيئا ونفوا ومبينين كسكا ونفوا وماكي كتير من كسكا أو يعو ونفوا لين كسكا بيه باتيرين من شلال سعيد بن جبير ولهم نفع لهم في قاولة وقوف ابن المسلمين ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wọ̀. Ọlọ́run ni lè rìn jẹ́ àdé nọ̀síbó mímá tárakẹ̀lùwá lè dání wẹ̀l ákàmọ̀bó. Olúwa ní lè rìn jẹ́ àdé nọ̀síbó. Àwọn ọmọkùnrin tó ní ìpín wẹ̀lẹ́ nìfẹ́ ìnọ̀síbó. Àwọn ọmọbìnrin àwọn náà ní ìpín. مما ترك الوالدان والأقربون نبي كثير tí àwọn òbí méjèèjì bá fi kalẹ̀ tí àwọn ọmọ bá kú tí bàbá bá kú àtọmọ ọkùnrin àtọmọ obìnrin wọ́n ti ní iye tí ó ń kálukú ìpín ìwà fún kálukú mímá kọ́lẹ̀ mìíràn bóyá ètò kéré nínú dúkìá ẹni ẹni pé à bàbá yìí ò lówó púpọ̀ bàbá ò lè wo gbogbo àkáǹtì rẹ̀ kó ju ten thousand naira náà lọ. bàtà ti hàn gbogbo tó ní ju hundred thousand náà lọ àti tẹlifíṣàn rẹ̀ àti gbogbo aṣọ rẹ̀ àti gbogbo ẹ̀ ṣé ó ti rí náà nìyẹn kọ́ńtà ó kéré náà ẹ gbọ́dọ̀ pín náà ni ẹ gbọ́dọ̀ pín àwọn kẹsùn àbí dúkìá yẹn ti yẹ pọ̀ àbáyé ní mílíọ̀nù tó ẹ náà ni ẹ̀yin tẹ́ ẹ dàgbà ẹ gbọ́dọ̀ ní ẹ̀yin lẹ́ẹ̀kọ́ bákan náà ẹ gbọ́dọ̀ sọ pé àwọn àtàgbà yìí àwọn onígbà kankan bẹ́ẹ̀ ẹ̀kọ́ fáwọn ọmọ kéékèèké kí wọ́n fẹ́ á ẹ̀rọ ìjà ti báwọn àwọn àtàgbà ẹ̀mí sáwọn gbà kankan ọmọ kéékèèké ilẹ̀ yìí tọ́wọ́ mú so kò sí bí ó jọ bẹ́ẹ̀ ní òfin ọlọ́wọ́ wa ọlọ́wọ́ ni nà sí bá ń mọ̀ fúrú bọ̀ àwọn tí a ń sọ yìí ìpín kan tó ṣe pé a ṣe lọ́rọ̀ èèyàn fún oníkálukú. الإمام ابن كثير أي الجميع فيه سواء في حكم الله تعالى gbogbo yín pátápátá gbogbo àwọn ọkùnrin àtọmọ obìnrin dèdè kan náà ni wọ́n jọ jogún dèdè kan náà ni pé níbi pé wọ́n jọ lẹ́tọ̀ọ́ sí ogún ni wọ́n ń tọ̀ wọ̀ àmọ́ngbà ní ìpè wọn yàtọ̀ síra wọn ìpè ọmọbìnrin yàtọ̀ sí ọmọkùnrin ìpè ìyàwó yàtọ̀ sí bàbá ìpè bàbá tọ́tà yàtọ̀ sí ti ìyá àmọ́ gbogbo wọn náà ni wọ́n jọ ní ẹ̀tọ́ níbẹ̀ yẹ̀sán ó lè fi áfíríkì wà àṣà ìrẹ́ ni pé gbogbo ni jọ jogún àmọ́ ogun wọn lè yàtọ̀tọ̀ síra wọn. أمنا عائشة رضي الله عنها أني أم حجة جابر نظر يوازن جابر بن عبد الله inú ó pe arábìnrin kan ní ọmọ kẹjà wọ́n wá bá ìlà rasulillah sallallahu alayhi wa sallam wọ́n wá bá nẹ́bí wọ́n wá ní yá rasulallah ìwú òjíṣẹ́ ọlọ́wọ́ bá inna li ibnatayn ó ní mo ní àwọn ọmọ obìnrin méjì qad mata àbáwọn tí wá kú wa laysa lahuma shay'un ó ní wọn wá fún wọn ní nǹkan kan ìyẹn ní nígbà tí wọ́n ń pín ogún wọn ò fún wọn ní nǹkan kan tó jábìrì ní lílí ọ̀rọ̀ arábìnrin lọ́wọ́ àtọ̀ ọ̀dẹ̀ rẹ̀ jáde lọ sí ibùn mímá tààkẹ̀lùwá nìdání wẹ́lì akàràbùn mímá kọlẹ̀ mínú أو كثر نصيبا مفروضا sọlẹ́ jẹ́ ká mọ̀ pé ogún pínpín nǹkan tí olúwọ bá já sí ni tí wọ́n bá sì mọ̀ nípa rẹ̀ mùsùlùmí rẹ̀ já sí tọ́lọ́gbọ́n ọba tó ní ògbẹ́gbẹ́ ni ó ṣètò rẹ̀ kí wọ́n wó sùn kí wọ́n ní tí òkú bá ti kú ogún rẹ̀ sápín ìyàwó tó ní láti pín àṣàyẹ́ mẹ́rin náà àṣà yorùbá ó ní èdè igi èdè igi ìyẹn náà tó kọ́mọ nílẹ̀ yorùbá nìkẹ́ nílẹ̀ yorùbá ní òkú gbajúmọ̀ nílọ̀rọ̀ yìí rárá ṣé nípa ọ̀rọ̀ ológun dé yìí pínpín ọlọ́run sànù lọ́rin bẹ́ẹ̀ tura àwọn fẹ́fẹ́ bí òun mọ̀ pé ah, ìkíní yìí ọlọ́run sànù ìlú báyìí nípa rẹ̀ ṣé nípa ìyàwó fífẹ́ ìyàwó fífẹ́ kí ọmọ ọjẹ́ ọmọ ìlú ni ọjẹ́ ọmọ ìlú mi ni ọlọ́sàn-án lọ́rin mẹ́rin tí aráàlú mi yorùbá àbí haúsá tó bá wá sí ìlọrin tó bá fẹ́yàwó yóò mọ ìyàlẹ́nu pé hé sí ẹ̀yìn tí wọ́n fẹ́yàwó ni ẹnìkan wá fẹ́yàwó nílọrin ìgbà tí wọ́n kọ wọlé sí fún un wọ́n pe ṣógun tó lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ mẹ́rin wọ́n ní obì ogójì owó ìyá five owó bàbá two thousand eh, five owó ìyá five owó bàbá five owó ọmọ ilé five thousand wọn pè é lọ́jà kọ́ báwọn àà gbàtí ó ṣì gbogbo ọdún tó kù ní òkè ìdúró yàtí ti kékeré kan lọ gbàtó wà lẹ́ ṣe ń jọ ìtọ́pẹ́ ní five sí ní ten owó ìyá ten owó bàbá ten owó ilé ó ṣe ní iye kan owó ọ̀rọ̀ ilé ó ṣe ní ẹjẹ́ mọ̀ pé adébí ápùlù yẹn wà lọ́wọ́ yìí àwọn ènìyàn ti yarí ìkíni àníkè ń wá kílẹ̀ ń wá ó yẹ ẹyọ kù mẹ́. mo ti sọ fún wọn ní ṣe ń tẹ́ kọ fún yín ní kẹ́kọ̀ọ́ mo ní ṣe ń tẹ́ kọ fún yín náà lẹ́lẹ́lẹ́ ẹni àwọn òkú kò nílùú ní à ń tẹ́ bá ní kọ́ lẹ̀ bá kọ́ bẹ́ẹ̀ ìjọba níkẹ ìjọba béèrè gẹ́gẹ́lẹ̀ ìwá fún ọ yọ́wọ́ pé wọ́n ni ah wọ́n tàbí ẹ̀dí mọ ìlú ìjú ìwà ìkálẹ̀ pẹ̀lú mi tó ó yà wọn lẹ́nu gan níwà ẹmu tó wà bẹ́ẹ̀ nìyẹn lọ síbi ákìlù kan rí bẹ́ẹ̀ ákìlù kan tí kọ́kọ́ sáájú fẹ́ nìyẹn rí tí mo bá wọn lọ fẹ́ bá rí owó tí wọ́n ná wàláì ó tó hundred percent ó tó hundred èyí tí ó tó dọ́bù lọ́nà hundred lọ́nà hundred nǹkan fi ṣe sọ̀dá kíní kan. so inú àánú tó wọn wá tó lọ ń ṣe fún lọrin pé wàláhì ìlọrin òun ìlọrin dá níbi ọ̀rọ̀ ìyàwó fún ṣiṣẹ́ bákan náà nípa ológun pípé lọrin dáa kọ́lá kíní ẹran yá ìlẹ́nu ìlọrin ó sì máa pín ogún wọ́n fún ọmọbìnrin méjì àwọn obìnrin kan ti mọ̀ ike ẹ̀yọ̀kẹ́ náà wọ́n bá wa méjì lọ pẹ̀lú ọba tó wà láì ìmọ̀ àwọn tó bá rẹ̀ pẹ̀lú ẹ̀rí báyẹn àwọn obìnrin lọ́dẹ juwọ́lẹ̀ fọ́lọ́ níbi eléyìí ìwọ ọkùnrin àwọn obìnrin juwọ́lẹ̀ fún òfin ọlọ́run kọ́lá tí obìnrin bá yẹ arí ẹ̀kìrì pọ́kùnrin ó ti ta àwọn ọkùnrin wọ́n ti dìde bí i kí ni bí ọ́ pé tí wọ́n jẹ́nu òfin ọlọ́run ní ọkùnrin wa ta pàpàmọ́rọ̀ lọ́wọ́ <laughs> torí ó ti pé kí ni tó fi bọ̀ wọn. tó tẹ́ wá lọ sí èmi lè kó Ìbàdàn ilé kan à ìdí ìdí ní ohun ọ̀rọ̀ yẹn tẹ́ rárá ẹni tó bá tẹ̀ wá ní owó tó bá ti kú báyìí iye ìyàwó tẹ́ni ẹ bá ní ni ojú tó sọ̀rọ̀ etí àwọn mẹ́ta ní olè ẹ̀dẹ́gbójú mẹ́ta so ìyàwó kan pẹ̀lú kò bá bí ọmọ mẹ́wàá àwọn ìtọ́wọ̀n ọ̀pẹ́ nù ìyàwó kan ti lè kò bá kú mọ́ méjì nǹkan kò bá máa kò bá di ọmọ ẹ̀ kan ibo mi wá ń bẹ́ òjò alẹ́ fojú ọba ti jùmọ̀ kò fún ìyàwó tó gbólé léyìí ọ̀tà fún òfin ọlọ́run ọ̀la bákan náà wọ́n tún ní wọ́n ìlà àbọ̀rọ̀ kíkùmẹ́ta أولي القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا وإذا حضر القسمة أولي القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا وقولوا لهم قولا محروفا الله وإذا حضر القسمة tó bá di pé ẹbẹ́ fún owó tán yẹn ni pé ẹ ti kó gbogbo dúkìá ẹ ti kó kalẹ̀ ẹ ti pe àwọn tí ó bá yẹ pé àwọn kọ́ ni pé ẹni tí ó bá pín ogún ẹnìyẹn gbọdọ̀ ní ìmọ̀ nípa rẹ̀ ẹni tí kò mọ̀ nípa rẹ̀ kì í dá sí i kò sí láì fi ń bẹ́ẹ̀ kí ni o ní á ìmọ̀ nǹkan yìí yá ilé yóò yé mi dáadáa sílẹ̀ ìpínlẹ̀ kí wọ́n lè pe lágbájá òun mọ̀ pa rẹ̀ tí tó burú mẹ́ àwọn kí wọ́n á ní ìdọ́gbọ́n ti tí ẹ bá dọ́gbọ́n ti tí ẹ bá rò tó bóyá èèyàn mú jẹ láyé yàn yìí èèyàn mú jẹ́ jẹ́ mu ní àbùyámọ̀ rẹ̀ ẹ̀rí kí ni yóò mọ̀ kú bára yàn fún kó náà ẹlòmíì tọ́lọ́ lè pè ní gbà ó ní mẹ́ẹ̀ òní gbowó mẹ́ ó sì ti gba ọ̀ràn ó ti dáràn kalẹ̀ fúnra rẹ̀ tó tó bá wá ti pé wọ́n fẹ́ pé ogún nínú nǹkan tí ẹ máa ń wò kó wà tẹkíníkà láyé wàlúwà ìdúgbò tí ẹ bá ń mọ nǹkan yẹn yóò rí káì Islam ẹ̀sìn ni wàlúwà yóò rí pé ọlọ́wọ́ ọba nígbà gbé ló bá tó ń rà lẹ́yìn tó ń lọ́ọ́ tó bákan náà tí ẹ bá lọ lè ń wà níbi tó ti ń pín ogún ìyá wọn mọ̀ pé èèyàn gbọdọ̀ mọ́ tẹ̀lé ìlànà lẹ́bi torí gbogbo ẹni tí bá lóun ń ṣe ìyapa ìlànà lẹ́bi sọ̀gbọ́n wà lọ́sẹ̀lẹ̀ ẹ̀ lè rí ìlànà lẹ́bi ìyapa níbi ogún kó sọ́yìn kò lè rí ìyapa àti tó máa ká òkùnkùn kódà ẹlòmíràn ká òkùnkùn lórí pé wọ́n lọ lé ààrẹ tirẹ̀ ní tó bá ikú bá ti ń lo ṣẹ̀ríà pé ìtútù pín òun lọ sánú tó pín mi léyìí tòbó ti yẹ̀yẹ́ rẹ̀ pé á ah, ìtúta lọ́yọ̀ tó bá máa ń pariwo ìdílọ sọ́dọ̀ lónìí kọ́lá irú ìlú yìí náà lè ṣe tí ẹ bá pé ogún tó bá pé ogún kan wọ́n lè lọ sí airport wọ́n ti ààrẹ tí wọ́n ti fa wọ́n fọ́lù fún yẹn wọ́n wọ́n sú yẹn ní ọ̀hún bàbá àwọn tó bá mọ ogún yẹn pé wọ́n tó wọ́n ṣe pé tó bá pin tán tó wà tó kọ sínú ìwé tó dọkumẹ́ntì rẹ̀ tọ́lọ́kọ̀lẹ́ ọgbà rẹ̀ pé ẹni bí ẹ̀sẹ̀ bá lè gbé lọ ẹ bá ti lò rí ìtú wọn wọ́n mọ̀ pé ah, eléyìí wọ́n mọ̀ tí ń ṣe. ibi tí mo ti wá lọ ni pé ọlọ́run máa ń sọ fún wa pé wọ́n ìdá habọ̀rọ̀ kìrìsìmà wúlò kóńgà ìgbà tẹ́ bá fẹ́ pín ogún ẹ ti mọ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sógún bẹ́ẹ̀ ọmọ kò sí ti sẹ́yìn bàbá kò sí ti sẹ́yìn ìyàwó òjò ti sẹ́yìn bákan náà ọkọ òjò ti sẹ́yìn ìyá náà òjò ti lérí nǹkan ọmọ rẹ̀ so àwọn eléyìí àwọn tí kò sí tó lè tì wọ́n sẹ́yìn ni àmọ́ àwọn kan bẹ tó ṣe pé wọ́n lè hajjaba wọn so ṣíjúbù ìsọ́ọ̀tì ń bẹ ṣíjúbù nákìlì ń bẹ ẹlòmíì ti pé tó bá ti láti lè kan láti bóyá ó kó gba ẹ̀ house one over two wọ́n ti sì one over four ẹlòmíì bẹ́ẹ̀ tó ṣe pé ìdú ẹ̀kọ́ gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé tí ò bá sẹ́nìkan bóyá lè sí mo kú ìwà ní ọmọ ẹgbẹ́jọ́ ọmọ ìyá mi lè wá tó jẹ́ àbúrò àbẹ́gbọ́n ó lè wá kó lóun jogún mẹ́ẹ̀ àwọn tí bá ti lọ́mọ ọlọ́mọ ọkùnrin ọmọ ìyá ìjọba ìsọpọ́lá tán yóò ti dákẹ́ ẹ̀lá ìbáfà àti ọkọ̀ àti bàbá ilé abẹ́kàn ó ní àwọn ilé ìfún sọpọ́ lásán ọ̀dà kẹ́ni bí wọ́n torí kí ni ọmọ tí ó kì wọ́n fẹ́ gbẹ̀yẹ́yẹ́ ó ti wà nílẹ̀ tọ̀ hadọ́rọ̀ ní kírísìmẹ́tì olùkọ́ra àwọn tí ó bá tẹ́lá wà ń bẹ̀ àwọn tó ń jẹ́ mọ̀lẹ́bí àwọn náà wá dé àbáwọn ọ̀rẹ́ ẹni tó kú àwọn náà dé pé áá ah, ah, ọ̀rẹ́ wọn ló kú yìí gbogbo àwọn adápẹ́gbò rẹ̀ wọ́n lọ́wọ́ ajú òkú àbáwọn ní ẹ̀ ní pẹ́gbò ní ọ̀sọ̀ ọ̀dà àpòlọ́pọ̀lá wọ́n wá jòkó àwọn ará bí lọ́jọ́ òkú wọ́n lọ́wọ́ ń bẹ̀ tó bá wà ń bẹ̀ yẹn ẹ̀ àwọn ẹni yìí wúlò ọlọ́wọ́ bá pè wọ́n àbí àbọ̀wọ̀ kankan ní rí pé wọ́n pé súrú pè kankan bẹ̀ bá kéétọ́ olùkàn fún kéétọ́ mẹ́ni tó kú yẹn o àbẹ́yìn náà ti mọ̀ pé ọ̀rẹ́ àbí wẹ̀lìmẹ̀tàkìn àbáwọn tó jẹ́ àwọn tálíkà ni oríṣẹ́ ìpé nǹkan lọ́wọ́ lòun náà bá dé bóyá ẹ̀kọ́ àtọ́lẹ̀ gbèrè látọ̀ bàbá tó kú ẹ bá kú kalẹ̀ ẹ bá ń pín wọ́n ń mélòó ọlọ́run lè ń mélòó ẹ fún àwọn náà bẹ́ẹ̀ n ò nífẹ̀ẹ́ nínú ogún yẹn o àmì ẹ̀ fún wa wà fún olólùwọ̀n qawlan ma'rufan wà fún olólùwọ̀n qawlan ma'rufan olúwa ní ẹ̀tọ́ ọ̀rọ̀ fún àwọn ẹni ẹ̀tọ́ ọ̀rọ̀ fún wa ìyẹn ni pé àwọn tí wọ́n ń jẹ́ tálíkà tí wọ́n wá àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí táwọn náà jókòó síbẹ̀ ẹ̀rọ afún wọn ní bàbá bí ẹ̀ pé tán kò tó nǹkan ẹ̀yìn náà gbà tó nǹkan tí yáyà yìí ti ń ṣàlàyé nù ẹ̀rí pé ń bì yìí síra bẹ tí ọkùnrin zoos wọ́n lè tọ́ bá ń pín ogún òsì mẹ́rin. لم نؤائله بفلس وقيمة حبة قبل الممات ونوقف يقول فيسلم فيه يحول أشجار الذي يحول عن قريب من قصور متخافة إلى بيت التراب أطعني أبيو يحول أبيو tó bá ti kú à ń kàn rí ibi láìpẹ́ tó bá ti kú ẹ̀kẹ́kẹ́sẹ̀ báyìí ó tàbí gbé ọ à ń kù sórí kó láti rí pẹ́ tẹ̀tẹ̀sì rẹ upstairs orí bẹ́ẹ̀dì tó tó nà sí tó kú sí o sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ fún bẹ́ẹ̀ wọ́n wù ẹ̀ tán wọ́n fi wọ́n máa sọ pé wọ́n kírun sí la ìlà abẹ́ ìtẹ́ ilé kan tí gbé ọ lọ mùsàfàrà fẹ̀tù ìtọ́rọ́ọ̀dì lẹ́tọ́ ṣe pé ìpẹ̀lú òbí sọ̀ṣọ́ rẹ̀ ويسلم فيه مهجورا وحيدا كل يكون طارئ ونكلم دوا به أحاط به شهوب الاغتراب أول شيء في عمالجه هم غابينية يعني كان ملاك أول شيء في منكر ونكير هم غايون في طب سواء هم يقول يعني وفي من لم نؤهله بفلس قرأ وقت يقول fún ẹni tó ṣe pé ìwọ gan-an lọ á mẹ́lẹ̀ òbí fàlẹ̀ wọ́n rò rò pé ó lè jẹ one kọ́bọ̀ ẹni tó rò kú lè lẹ́tọ̀ọ́ sí ogún rẹ̀ wọ́n kí màtọ̀ ṣàbẹ́tìn ẹni tó rò kú lè rí bí wóró ọ̀ka kan ẹni tó lè fún ní fàlẹ̀ ní one naira ó lè fún yẹn ní one hundred naira ó lè fún yẹn ní fifty naira ẹni tó lè fún fifty naira tó kí tó bá dé lọ́ọ̀rẹ́ pé ẹ̀ẹ́dẹ́kun ọ̀dánù mi olèrè lé mọ̀lẹ́bí rẹ̀ náà ni o àmọ́ ó jìnà ó jìnà àti ẹni tó ti ẹ̀mọ̀ rí tó tó bá ní ẹ̀dẹ́kun ọ̀dánù mi ní ní àbí tó bá ní ẹ̀dẹ́kun ẹ̀bùnmi ní láìsí agbélò kan èlé oṣù ní láìsí báàgì kan lé wọn ló wà fún ẹnìyẹn nínú ogún rẹ ẹ̀ tó rò pé irú ẹ̀ lélẹ́yìí alimasakin sáríkà tó ń kọ́ lọ́n ti ẹ̀ ṣẹ́wọ̀n ọkọ̀ ìyàwó ni ẹ̀ á ọkùnrin náà ẹ̀bí náà náà wá sọ yìí àbúkà tí òkú ti ń wòran pẹ̀lú ẹ̀gá fẹ́lẹ́ yìí náà tó aṣọ tó lè rí tó lè orí tó lè fún ó sì gbé fún tó irú àwọn kẹ̀lé orí pípé ìgbìmọ̀ ọ̀run ìrànlọ́wọ́ ní ìbẹ̀rù ọlọ́wọ́ bá jọ ni pé á pé ṣé tẹ́lẹ̀ wá ti tẹ́nìkan tó ti ṣe wàhálà tí o ní kẹ́nìkan kó tẹ́ bẹ́ẹ̀ tí o ní kẹ́nìkan kó fọ́ kàn ló ti dìde nílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. sẹ́ni mo ti wá di kẹ́ni o tẹ́nì yẹn bá wá fi ń ṣe dáadáa kò ní kàn ó àtẹ̀nì yẹn bá láàmìyàn pé mo bẹ́ẹ̀ fi ṣe dáadáa fún bàbá mi tó kú yìí àdínà náà mi tó kú ìlú rẹ̀ ṣe dáadáa fún tó náà ló fi dá kó ṣe dáadáa kalẹ̀ láti ilé ayé èèyàn látòjú ayé èèyàn kí wọn tọrẹ kí wọn fún yẹn ní nǹkan náà lẹ́bi sọ pé pípé àyíkún mẹ́rẹ̀dá wa rí sí yí àṣàbà ilé ìlú ìmáyì ó jẹ́ pé ìta nínú yín tó jẹ́ pé owó lówó ní láìkì ju owó tiẹ̀ lọ àwọn sọ̀rọ̀ bá ní àkòsí lápò bóyá ìlú ti lọ láìkì dúkìá ju tèèyàn lọ ọ̀sọ́bà ní àkùsí ọmọ mi ná ilá wọ̀nà nìyú àṣàbà ìrẹ́yìn mi má ní wà ní kìí. kò sẹ́ni kan wa dúkìá ilẹ̀ yọ láì tó ní wá ogún ológun náà n tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ yọ láì dúkìá yàn alábìyẹ bí n fún yín òye yín alábìyẹ wà ní nà náà lẹ̀ alábìyẹ ní owó tiẹ̀ máa kọ̀ dáná oní tó bá ti ná owó tó fi ná fáwọn èèyàn yẹn ti tiẹ̀ nù ṣe ọ̀pẹ tí wọ́n sì ná òun tani mo láì kó lójú náà tí ìbá ṣe ń bẹ́ẹ̀ sìn báyé ló lọ́mọ̀ tó pé mo rí ọ̀rẹ́ táwọn ọ̀gá ní láàpù rẹ̀ alhamdulillah mo tà ń ní ìlẹ̀ mẹ́rin pẹ̀lú twenty thousand. tòun náà mo rántí lọ́pọ̀ tí náwó yẹn tájú ń tiẹ̀ àmọ́ ń wọ́n ẹni tí mo rántí fún kàwá àwọn nítorí kálukú mo rántí ni pé tí wọ́n ti tí aláàtì rẹ̀ wáyé láti ó ti máa ń gbó kárí kúrò rẹ̀ balance kìí máa ń balance o wáyé ẹ kíni seven thousand ẹ ẹni àìrọ ọ̀nà tó ti dá apá tọ́ tọ́ tọ́ tọ́ tọ́ ah ìṣe balance owó balance rẹ̀ òun ni ó sá máa gbọ́n gbogbo gbà àlẹ́bí ni owó tiẹ̀ kọ́ ni balance rẹ̀ wàláì balance rẹ̀ yẹn gẹ́gẹ́ owó rẹ̀ kọ́ tẹ́lẹ̀ lè bọ́ọ̀lì sí òun ni ọmọ rẹ̀ sí eh, àti tàtà rẹ̀ dé ní ọ̀la aláìmọ̀ yóò mọ̀ wípé tètè ìtàkùn ẹni sọ fún ọ yẹn pé kí òun tètè wá sí òkú oṣù dáadáa ọ̀nà owó yẹn kiri ni ó pọ̀ nìyà kí ọmọ ti ṣe dáadáa mẹsìtọ̀ lọ́run fi sànú àwọn èèyàn ẹ̀sára bá lé òdìgbà tí ẹ bá ní tọ́pọ̀ wá ọ̀nà òdìgbà tí ẹ bá ní tó kúrà èèyàn bá mọ̀ parọ́ kọ́rẹ̀ mu bá mọ̀ parọ́ pé ìtọ́jú fún ní tiẹ̀ yóò bẹ̀rẹ̀ orí lórí igbó pọ̀rọ̀ ni wọ́n àṣà ó ti wọ́n kúrò òdìgbé o ìdúdọ́kọ̀ tí ó ń sí ẹ mọ́ lọ tó ó padà rí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó ayàtà kàyí ọ̀rọ̀ àwọn àfà ó kó sí ọ̀nà méjì rẹ̀ ìmẹ́rin ló kẹ̀ sí ìrìnkà àlẹ́ rásùlọ̀tò lọ tí wọ́n ní àwọn kan ní àyà yìí pé àyà tí ọjọ́ lọ sí òkà ni tí wọ́n ti parẹ́ ìpẹ́kẹ́ ọdún méje pẹ̀lú àyà mi àmọ́ ti ṣẹ́kù à ń kà yẹn ni pé ìdájọ́ rẹ̀ kí ló táwọn fi ni pé wọ́n ti parẹ́ ni pé nígbà yẹn wọ́n ní tí àwọn èèyàn bá kú èdè ìlọ́mú ìfẹ̀sílẹ̀ ni wọ́n lè yẹn pé tí èèyàn bá kú gbogbo wọn kàn ṣe náà ni pé ó ká pé wọ́n bá ṣe òun ó pè é bí ọba ṣe wọ́n wọ́n lè wo sunsunsun ó ní ẹgbẹ́ tàbí tàbí lẹ́yìn ẹgbẹ́ kìnnì fún ẹ̀kìnnì eh, ẹ̀kìnnì eh, òun àbúrò òun kìnnì àbúrò àbúrò ló kọ àbúrò kú tó kú ilẹ̀ ẹgbẹ́ fún wọ́n lè wọlé ẹgbẹ́ fẹ́gbọ́n rẹ̀ wọ́n lè wọlé ẹgbẹ́ fúnyàwó rẹ̀ tó ẹni tẹ́ ló kàn fẹ́ kìnnì yẹn wọ́n iná ni wọ́n ní bí àyà ìṣe wà sílẹ̀ sílẹ̀ nìyẹn ike bí wọ́n lọ bá wọn mọ̀rún sówó hàn wọ́n ti parẹ́ wọ́n ti parẹ́ tó ọ̀rọ̀ kejì òun ni Ibn Abbas radiyallahu anhu ó ní ọ̀rọ̀ yẹ pé ẹgbẹ́ mọ̀ ní Ibn Abbas ní àyà yìí. ونسختها الآية التي بعدها كل آية تتلي ولو قارئ ولو آية يوصيكم الله في أولادكم ولا آية لما تكون آية سوى لين لين آية في يوصيكم الله في أولادكم تقولون سوى صدقوا نبقى أولادكم so n tí inú àgbáǹdì sọ yẹn sọ àfáàmì ní àyà yìí ipe àyà nìran òun ló parẹ́ ibi ká dé ká ní pé fún àwọn lágbájá fún wá síbi egungun lọ́tọ̀ wá ju kó tí wọ́n pẹ́ lọ pẹ́ fún wọn ẹ̀pẹ́ fún ẹ̀pẹ́ fún wọn wọ́n ní ẹ̀rọ ṣe bẹ́ẹ̀. ipe bẹ́ẹ̀ lè ṣe ni pé tó bá jẹ́ kó kálukú gba ẹ̀tọ́ tiẹ̀ tán ẹ̀hẹ́n ilé wa wò pé yóò kí n bó lágbájá yóò kí n bó làkàṣègbè ní nǹkan báyìí ní oṣù mi àmọ́ pé lágbájá kú gbogbo mọ̀lẹ́bí wa péjọ ṣe pé ẹsẹ̀ pa ìtọ́lẹ̀ fẹ́ pé àyà lè ra ó ti ṣàlàyé àwọn tí wọ́n jogún ibi ẹni bọ́ọ̀lù kọ́nu mọ̀lẹ́bí kan ló jogún kọ́lá àwọn kan bẹ́tẹ́ bá ti rá àwọn kan àwọn kan ti yà fún sẹ́yìn ìyá àní bí yìí mọ́ inú gbòòyì so òun ni pé ẹni tí ọba wa pé ogún tiẹ̀ tán tó wá wò pé á tọ́ ní kí n fún àwọn tálíkà lélẹ̀ àbí kí n fún àwọn ará ilé wa níbi tí mi jẹ so kò sí tí ó burú ń bẹ̀ tó bẹ́ẹ̀ ni ayà eh, yìí sọ bákan náà àwọn tí a rí pé wọ́n wá nígbà tí wọ́n ń pé gún ẹ̀kọ́ rọrùn tó wà mẹ́lú tán ẹ ní sọ di gẹ́gẹ́ bí pé ara ojú ni nǹkan yẹn ẹ mọ̀ pẹ̀lú ara ojú rẹ̀ kódà àáfàá yẹn nígbà míì ó lè sọ fún àwọn tí wọ́n ń dúró pé ogun ti ẹgbẹ́ wọ́n ti ẹgbẹ́ jẹ yìí pọ̀ sọ wọ́n mọ̀ ní pé àwọn lọ́dán ẹ máa fara kún un fìtínà kílẹ̀ fún àwọn mẹ̀lẹ́bí yín bẹ́ẹ̀ kílẹ̀ fún àwọn àbúrò bàbá yín kílẹ̀ fún àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n bàbá yín kílẹ̀ fún wọn ní owó yìí tó yóò bá wọn ṣe bàrà ni kì í ti pé yọ̀ọ́ yọ̀ọ́ yọ pé ọ̀fẹ́ kàwé ni yìí ẹ̀ fún wọn tó àwọn àlàyé yóò bẹ̀rẹ̀ bí àyà tí a kà ní èmi òun náà di eléyìí náà náà ní ìgbèrè tó kí ọlọ́run kọ́ mọ́ṣá àfìbáràkà sí ti àkàyé náà tó ọ̀nà tí jẹ́ òun ni ẹ̀rí jẹnẹrétọ̀ òun ni ó ju wa lọ èyí bá ìgbè bẹ̀rẹ̀ tó àmọ́ ìgbè àṣẹ náà kọ́ mọ́ṣá àfìbáràkà sí iṣẹ́ àlékún àgbóyè ẹ̀sẹ̀ fún ọdún báyìí lọ ọ̀dọ́ tí a ń gbà ọlọ́kọ́ mọ́ṣá àti kọ́ jẹ́ ìjọba lọ́nà rẹ̀ ó lẹ́nu tuntun wa. الله اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت لا وأتوب إليك السلام عليكم السلام ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته tí èyí bá nígbà ní lẹ́kṣọ̀ tí ìjọba wa ọkùnrin nítorí ṣẹ́fẹ̀ẹ́ dàpọ̀ tí wọ́n wà ní lẹ́kṣọ̀ tí wọ́n wá ń ìtàn ní ọwọ́ ìtúntẹ̀ ìtàn ní ọwọ́ rẹ̀ wọ́n lè ṣe wá àtúnwá ẹ̀dá fún mi pé ẹ̀ lè dáhùn. dáhùn tí wọ́n ti pé bí ṣàkọ́ sí àwọn yìí ni ìyá lè dá ẹni yẹn lóhùn. àwọn kẹ́ni ẹgbẹ́ ẹ̀jú pé kọ́mọ́dé pé yóò dá ọ̀hẹ́là kalẹ̀ àbí yóò dá ìbá ti àtẹ́ńṣọ́ọ̀lù àwọn èèyàn. àwọn tó bá jẹ́ pé kútùbà ni wọ́n ń ṣe lọ́wọ́ ní kútùbà júmọ́ à ní gbọ́dọ̀ dá ènìyàn lóhùn kúrò ní bá ń báyà sọ̀rọ̀ fún ọmọ ìdá lóhùn ètò bá yá olóòdà akẹ́kọ̀ọ́ ara rẹ̀ wọ́n mọ̀ ọ̀rọ̀ ààrẹ lóhùn. ìwé bákan náà tí ó gbára tó ń ka àkùnrin pẹ̀lú tó tí ẹ̀ka ń sọ ọ̀rọ̀ sí àwọn ọ̀kan tó fi tó ìṣọ́tún ṣé ìṣòro ìdáhùn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ sáfẹ́ wọn ọ̀rọ̀ ilẹ̀ wọn máa wọ̀ sí àkọ́kọ́ wọn kọ́ ta kọ̀ọ̀kan lọ́wọ́ ni ẹnìkan bá ń bá sọ̀rọ̀ mọ́lẹ̀ nìyẹn lọ tó tọ́lọ̀ wọn ni pé wọ́n ilẹ̀ àkọ́lẹ̀ alukọ̀ọ̀kan wọn tẹ́lẹ̀ ẹ̀wùlẹ̀ wúwà àwọn ṣètò ẹ tẹ́sí kẹ́ gbọ́ kẹ́sì dákẹ́ tó ẹ ọ̀rọ̀ rẹ̀ ní wọn ń lẹ́nu wọn ń àwọn tó wá ṣe pé ọ̀rọ̀ tí ó léwu ni tó pàtàkì ni tí ó pàtàkì kọ́ra tí ọba sọ tó lè jẹ́ ìpalára fún ẹni tí ẹgbẹ́ bá sọ̀rọ̀ yẹn tí ó sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tó wá ṣe pé ó tẹ́lẹ̀ sọ bí ẹ̀yìn hálùkọ́dá ni tó kí ni sọ di ẹ̀yìn ìgbà yẹn wọ́n mọ ọ̀hún àìdán. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك